gbogbo ọ̀nà ẹ ṣé ní gbogbo ìgbà àdúpẹ́ ní gbogbo ọ̀nà ẹ má ṣe o bàbá oyè ẹja kọrin ní gbogbo ọ̀nà ẹ ṣé ní gbogbo ìgbà àdúpẹ́ ní gbogbo ọ̀nà ẹ má ṣe o bàbá a fi ọpẹ́ fún olúwa àwọn olúwa nítorí àánú rẹ̀ dúró láéláé a fi ọpẹ́ fún olúwa àwọn olúwa nítorí àánú rẹ̀ dúró láìláì jẹ́ ká fọpẹ́ fún àfi ọpẹ́ fún olúwa àwọn olúwa nítorí àánú rẹ̀ dúró láìláì àfi ọpẹ́ fún olúwa àwọn olúwa nítorí àánú rẹ̀ dúró láìláì ẹjẹ́ àlọ́ bẹ̀rẹ̀ sí ní dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọlọ́run tó jẹ́ kó ṣeé ṣe fún èmi àti ìwọ láti rí Monday àkọ́kọ́ nínú oṣù kẹta ọdún yìí ọlọ́run tó dá wa sí ọlọ́run tó pa wá mọ́ ọlọ́run tó dì wá mú tí ò jẹ́ kí ìjì ayé kó gbá wa lọ àdúrà ọpẹ́ lórúkọ Jésù lórúkọ Jésù lórúkọ Jésù olúwo ṣeun olúwo ṣeun olúwo ṣeun ọba àwọn ọba olúwa àwọn olúwa agbórúkọ yín ga ayìn lógo fún àánú tí a adúpẹ́ fún ìpamọ́ adúpẹ́ fún ìkóyọ nínú ewu lórúkọ jésù olúwa gbọ́ ọpẹ́ wa olúwa gba ẹ̀yìn wa ọba àwọn ọba o ṣeun olúwa o ṣeun lórí ọmọ adúpẹ́ lórí ọkọ lórí aya lórí ẹbí àti ará wa a gbé orúkọ yín ga a lógo olúwa gbọ́ ọpẹ́ wa olúwa gba ẹ̀yìn wa ẹjẹ́ a máa dúpẹ́ lọ́wọ́ ẹ̀ òun lọ́pẹ́ yẹ òun ni ìyìn yẹ olúwo ṣeun olúwo ṣeun ọlọ́run tí ò dojú àdúrà tiwa ọlọ́run tó jẹ́ kó ṣeé ṣe fún wa láti rí Monday àkọ́kọ́ nínú oṣù kẹta ọdún yìí olúwa gbọ́ ọpẹ́ wa olúwa gba ìyìn wa ọlọ́run tí òjá ti dẹni ìgbàgbé ọlọ́run tí òjé kí ilẹ̀ kó ga jù wá lọ lórúkọ jésù olúwa gbọ́ ọpẹ́ wa adúpẹ́ fún àwọn ìrìn àjò tá a ti rìn láti bẹ̀rẹ̀ ọdún yìí lórúkọ jésù olúwa gbọ́ ọpẹ́ wa jésù kristi olúwa wa jésù olúwa wa so àá tún lọ síwájú ọlọ́run so àdúpẹ́ ọlọ́run tí ò jẹ́ kí ogun kó wọnú orílẹ̀-èdè tá wà so ọlọ́run tí ò jẹ́ kí ogun kó wọnú ilé wa ọlọ́run tó ń dáàbò rẹ̀ bò wá ọlọ́run tó ń pa wá mọ́ gbogbo àwọn ìrìn àjò tá a rìn láti ìbẹ̀rẹ̀ ọdún yìí ọlọ́run tí ò jẹ́ kó mú ewu dání ọlọ́run tí ò jẹ́ kí ọlọ́run tí ò fàyè gba ọ̀tá lórí ayé wa àti lórí ìdílé wa ẹja tún dúpẹ́ àdúrà ọpẹ́ lórúkọ Jésù lórúkọ Jésù ọlọ́run alágbára dúpẹ́ yín lógo torí pé ẹ jẹ́ kí ogun kó wọnú orílẹ̀-èdè tá a wà ẹ kí ogun kó wọnú ìlú wa lọ olúwa gbọ́ ọpẹ́ wa olúwa gba ẹ̀yìn wa adúpẹ́ fún àwọn ìrìn àjò tá a rìn ní láti ìbẹ̀rẹ̀ ọdún yìí adúpẹ́ torí pé pàwámọ́ ẹ jẹ́ kí ewu kó wu wá lórúkọ jésù olúwa gbọ́ ọpẹ́ wa olúwa gba ẹ̀yìn wa ọpẹ́ àti ìyìn tá a mú wá lórúkọ jésù olúwa jọ ṣe ìtẹ́wọ́gbà jésù olúwa wa jésù olúwa wa so àdúrà ti alẹ́ yìí yóò jẹ́ àdúrà orí òkè fún àwa tí a bá ti lọ sórí òkè rí so àdúrà tí a fẹ́ gbà lálẹ́ yìí àdúrà orí òkè ni so ẹni tó bá sì wà ẹni tó bá ti wà ní orí òkè àdúrà so wọn yìí ṣeré ń so ó jẹ́ ibi tí àwọn tó pé wọ́n bá tán ti ṣe tán fún ogun ayé wọn láti ṣẹ́ àwọn nìkan ló mọ́ ń lọ sórí òkè so a <laughs> à ń sọ fọ́nà bọ́lúwa nínú ìpéjọpọ̀ àdúrà tálẹ̀ yìí olúwa jẹ́ n rí tèmi ṣe yes olúwa jẹ́ n rí àánú gbà bàbá jésù fàánú gbọ́ tèmi olúwa jẹ́ n rí tèmi ṣe nínú ìpéjọpọ̀ àdúrà tálẹ̀ yẹn jẹ́ gbàdúrà lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù ọlọ́run tó pọ̀ nípa àti agbára ẹnìkọ̀ọ̀kan wa olúwa bá ayé wa pàdé nínú ìpéjọpọ̀ àdúrà yìí olúwa jẹ́ a rí tiwa ṣe yes olúwa láyé ẹnìkọ̀ọ̀kan wa kọjá bàbá jésù bá ọkàn wa pàdé bàbá jésù bá ayé wa pàdé olúwa járí ọ olúwa járí ọ ẹnìkọ̀ọ̀kan wa olúwa járí tiwa ṣe nínú ìpéjọpọ̀ àdúrà tẹ́lẹ̀yìn bàbá jésù jẹ́ kárí tiwa ṣe olúwa sọ̀kalẹ̀ sáàrin wa ọba àwọn ọba sọ̀kalẹ̀ pẹ̀lú ipá àti agbára olúwa sọ̀kalẹ̀ ẹ jẹ́ pé ọlọ́run sọ̀kalẹ̀ sáàárín wa yes ẹ jẹ́ ká pè sọ̀kalẹ̀ bàbá jésù sọ̀kalẹ̀ sáàárín wa wá ṣiṣẹ́ agbára wá ṣiṣẹ́ ìyanu jésù olúwa wa jésù olúwa wa ẹ jẹ́ sáré kọrin yìí máa bọ́ máa bọ́ máa bọ́ máa bọ́ jésù máa bọ́ o ẹ̀mí mímọ́ máa bọ̀ kó wá tún ayé wa ṣe máa bọ́ máa bọ́ máa bọ̀ má bọ́ Jésù má bọ̀ o ẹ̀mí mímọ́ má bọ̀ kó wá tún ilé wa ṣe má bọ́ má bọ́ má bọ̀ má bọ́ Jésù má bọ̀ o ẹ̀mí mímọ́ má bọ̀ kó wá tún ayé wa ṣe má bọ́ má bọ́ má bọ̀ má bọ́ Jésù má bọ̀ o ẹ̀mí mímọ́ má bọ̀ kó wá tún ayé wa ṣe amen ẹ jẹ́ gbàdúrà a sọ fún bàbá jésù pé olúwa sọ̀kalẹ̀ sínú ayé mi lálẹ́ <laughs> olúwa sọ̀kalẹ̀ sínú ilé mi olúwa sọ̀kalẹ̀ sínú ìdílé mi wá tún ayé mi ṣe wá tún orí mi ṣe jẹ́ gbàdúrà lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù bàbá jésù sọ̀kalẹ̀ sáàrin wa yes olúwa wá tún ayé wa ṣe olúwa wá tún orí wa ṣe olúwa wá tún ìdílé wa ṣe a fẹ́ rí ọwọ́ gbẹ́ra rẹ olúwa sọ̀kalẹ̀ bàbá jésù sọ̀kalẹ̀ wá bá ayé wa pàdé wá bá ayé wa pàdé wá bá ẹnì kọ̀ọ̀kan wa pàdé nínú ìpéjọpọ̀ àdúrà tẹ́lẹ̀ yìí olúwa já rí ọ jésù olúwa wà so a sáré gbàdúrà a ó béèrè fún ẹ̀mí àti agbára àdúrà yes a sọ fọlọ́ pé olúwa tún iná àdúrà mi dára lẹ́yìn yes olúwa wọ̀ mí lágbára àdúrà olúwa gbé mi wọ̀ jẹ́ kí iná àdúrà mi kó di púpọ̀ olúwa gbé mi wọ̀ ẹ̀mí mọ́ tún iná àdúrà mi dá ẹjẹ́ gbàdúrà lórúkọ Jésù lórúkọ Jésù olúwa tún iná àdúrà wa dá yes ẹnìkọ̀ọ̀kan wa olúwa gbé wa wọ̀ a béèrè fún agbára ọ̀tun yes olúwa ró wa ní agbára ọ̀tun ẹjẹ́ a máa béèrè fún agbára ọ̀tun olúwa wọ̀ mí lágbára ọ̀tun olúwa tún iná àdúrà mi dá yes olúwa tún iná àdúrà mi dá àlímà síndíkà pọ́límà sọfọ jìdìá. Baba jésù gbó wa wọ̀ bàbá jésù gbé ẹnì kọ̀ọ̀kan wa wọ̀ olúwa tún náà dún àwa dá olúwa wọ̀ wá lágbára ọ̀tún wọ̀ wá lágbára ọ̀tún wọ̀ wá lágbára ọ̀tún wọ̀ wá lágbára ọ̀tún jésù olúwa wa a ó gbàdúrà a sọ fọlọ́ olúwa tó bá dé gbogbo aṣọ ogun tí mo wọ̀ wọnú ìpéjọpọ̀ àdúrà àtàlẹ́ yìí olúwa bá ń fàyà yes gbogbo aṣọ ogun tuntun sẹ́rí <laughs> oṣù kọ̀ọ̀kan ló ní ogun tiẹ̀ o oṣù kọ̀ọ̀kan ó ní unique problem ẹ̀ ẹ jẹ́ gbàdúrà olúwa gbogbo aṣọ́gun aṣọ́gun aṣọ́gun oṣù oṣù kẹta ọdún yìí tó ń bẹ lọ́rùn mi olúwa bá ń fàyà àgbàgán ni o olúwa faṣọ́gun ya lọ́rùn mi gbogbo aṣọ́gun oṣù yìí olúwa olúwa bọ̀ jọ́nà lọ́rùn mi olúwa bá ń faṣọ́gun ya aṣọ́gun lórí ọmọ aṣọ ogun lórí iṣẹ́ mi aṣọ ogun lórí ìdílé mi olúwa bá ń fàyà ẹ̀jẹ̀ gbàdúrà lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù tó bá ní gbogbo aṣọ ogun lọ́rùn ẹnì kọ̀ọ̀kan wa olúwa bọ̀ jóná yes aṣọ ogun oṣù kẹta ọdún yìí etí àwọn ọ̀tá kó sí wa lọ́rùn ẹ̀jẹ̀ gbàdúrà yẹn dáadáa olúwa bá ń fàyà àìkọ́ máa síndìkà pọ́lìà lọ́rùn ẹnì kọ̀ọ̀kan wa olúwa bọ́ aṣọ ogun dànù olúwa bọ́ aṣọ ogun dànù lọ́rùn wa olúwa fa aṣọ ogun ya aṣọ ogun oṣù kẹta ọdún tá a wà yìí lórúkọ jésù olúwa bọ́ ọjọ́ náà ẹja gbàdúrà yẹn dáadáa olúwa bọ́ aṣọ ogun dànù lọ́rùn mi aṣọ ogun oṣù kẹta ọdún yìí etí àwọn ọ̀tá kó sí mi lọ́rùn olúwa bá ń fàyà olúwa fàyà olúwa fàyà fàyà fàyà fàyà bàbá jésù bọ́ ọjọ́ náà olúwa bọ́ aṣọ ogun mi jóná yes olúwa bọ́ aṣọ ogun mi jóná aṣogun ti ń bẹ lọ́rùn ẹnìkọ̀ọ̀kan wa olúwa fàyà aṣogun lọ́rùn ọmọ wa aṣogun lọ́rùn aya wa lọ́rùn ọkọ wa olúwa fàyà olúwa bọ̀ jóná lórúkọ jésù olúwa bọ̀ jóná jésù olúwa wa jésù kristi olúwa wa ẹ jẹ́ gbàdúrà ẹ jẹ́ sọ fọlọ́ bọ́lúwa tó bá dé gbogbo ẹ̀mí èṣù èyí sàtáni yẹn tẹ̀lé mi ní oṣù yìí láti máa fogun jà mí olúwa bá ń lù pa <laughs> praise the lord olúwa bá ń ṣe kiri olúwa bá ń lù pa yes ẹ̀mí èṣù tí sátani ní kó máa tẹ̀lé mi kiri nínú oṣù yìí láti fogun jà mí láti pọ́n mi lójú sẹ́ni àwọn ẹ̀mí yẹn àwọn ló máa ń fa lójú àlá ń o so àwọn ló wá máa ń rin ẹlòmíì mọ́lẹ̀ lórí bẹ́ẹ̀dì àwọn ẹ̀mí èṣù so àwọn ẹ̀mí yẹn àwọn ló máa ń dènà yes àwọn ló máa ń dènà eré ayọ̀ èèyàn ẹ jẹ́ gbàdúrà ẹ jẹ́ sọ olúwa gbogbo ẹ̀mí kẹ́mi ètí sátani yẹn tẹ̀lé mi ní oṣù yìí láti máa kógun jà mí láti máa dènà mi olúwa bá ń gbèdè olúwa jẹ́ wọnú èdè olúwa finá sundanu ẹjẹ gbàdúrà lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù tó bá ní gbogbo ẹ̀dákẹ́dá gbogbo ẹ̀mí òkùnkùn àìkọ́mọ́ sídìkàpọ́lìà ètí sátani yẹn tẹ̀lé ẹnì kọ̀ọ̀kan wá fún ìrìn àjò sùtá wànú ẹ̀yìn lórúkọ jésù olúwa jẹ́ ń wọnú ìdè lórúkọ jésù ẹ ń wọnú ìdè alima sinikapolia gbogbo ẹ̀yin ẹ̀dákẹ́dá ẹ̀jẹ̀ gbà ó gbogbo ẹ̀yin ẹ̀mí òkùnkùn yes ẹ̀yin ẹ̀mí tí wọ́n sàtáni yẹn tẹ̀lé ẹnì kọ̀ọ̀kan wa láti fogun jà wá ní oṣù yìí lórúkọ jésù ẹ wọnú ìdè àfidà iná bẹ̀gí dànù olúwa bẹ́ wọn nídà ẹ̀jẹ̀ gbàdúrà olúwa bá ń bẹ́ wọn nídà yes olúwa bá ń bẹ́ wọn nídà ẹ̀dákẹ́dá tí sátani ní kó máa tẹ̀lé mi kiri ní oṣù yìí láti fogun jà mí tàbí láti máa dènà eré ayọ̀ mi lórúkọ jésù olúwa bá ń gbèdè lórúkọ jésù ẹ wọnú èdè halima sundika polima safa judea gbogbo ẹ̀yin mi ṣọkùnkùn ẹ̀yin ẹ̀mí afogun jani ẹ̀yin ẹ̀mí adánilóró lórúkọ jésù ẹ gbẹ̀yìn dè ẹ wọnú èdè yes yes yes yes olúwa lù wọ́n pa olúwa lù wọ́n bọ̀lẹ̀ olúwa fìdáná bẹ́ẹ̀ wọ́n dànù jésù kristi olúwa wà jésù olúwa wa àtún àdúrà yẹn gbà so ẹjẹ àgbà dáadáa tolúwa gbogbo ẹ̀mí òkùnkùn tí sàtánì yẹn tẹ̀lé mi láti máa gbógun tì mí ṣe rí àwọn ẹ̀mí yẹn àwọn ló máa ń pawọ́pọ̀ pẹ̀lú àwọn ọ̀tá láti fogun jàyàn o ṣe rí àwọn ẹ̀mí yẹn àwọn ní àwọn ọ̀tá ní àwọn ní àwọn ọ̀tá máa ń gbé ẹbọ fún o so bí wọ́n bá táwọn ọ̀tá bá fẹ́ ṣagbára kábàrà síyàn so bí àwọn fẹ́ nǹkan sátẹ́gùn ni o bí àwọn lọ gbé ẹbọ nítorí ìyàn ni o bí àwọn rán àrán sí tàbí àṣàṣì síyàn ni o àwọn ẹ̀mí yẹn ló máa ń jíṣẹ́ fáwọn ọ̀tá wa o ẹjẹ́ gbàdúrà yẹn dáadáa o àwọn ẹ̀mí yẹn ló ń bá àwọn ọ̀tá ṣiṣẹ́ pọ̀ o ẹjẹ́ gbà á tábà ní orí ọ̀fẹ́ àti dìde dúró à ń gbà olúwa gbogbo ẹ̀mí èṣù yes e e e e tó ń fọwọ́ sowọ́pọ̀ pẹ̀lú àwọn ọ̀tá mi láti fogun jà mí ní oṣù yìí olúwa bá ń bẹ́ wọn nídà yes olúwa kọlù wọn olúwa fi dẹ́ sún wọn dànù àdúrà lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù gbogbo ẹ̀yin ẹ̀dákẹ́dá olúwa bàyín wí yes kalima Sindikapolia, àwọn ẹ̀mí tó ń gbàbọ̀dé ogun ti wá yes àwọn ẹ̀mí òkùnkùn tí wọ́n ní kó máa yọ wá lẹ́nu tẹ́ni kó máa tẹ̀lé wa kiri inú oṣù láti fogun jà wá olúwa bàyín wí lórúkọ jésù ẹ wọ ní ìdè àìkọ́ máa sin fo jíríkà pọ́lìà olúwa lórí ba yes ẹ jẹ́ gbàdúrà yẹn dáadáa olúwa bá ń tẹ́rí wọn ba yes gbogbo ipá àti agbára tó lòdì àwọn ẹ̀mí afogun jáde àwọn ẹ̀mí àwọn ẹ̀mí adánilóró àwọn ẹ̀mí adènà ẹni nínú oṣù kẹta ọdún yìí lórúkọ jésù ẹ wọnú ìdè àìkọ́ máa sin fo jíríkà pọ́lìà olúwa tẹrí wọn bá olúwa tẹrí èṣù bá olúwa tẹrí òkùnkùn bá olúwa tẹrí àwọn ẹ̀mí òkùnkùn bá lórúkọ jésù ẹ̀mí mọ́ bẹ́ wọn nídà yes olúwa bẹ́ wọn nídà ẹjẹ́ àgbà olúwa bá ń bẹ́ wọn nídà yes bàbá jésù bẹ́ wọn nídà bẹ́ wọn nídà bẹ́ wọn nídà bẹ́ wọn nídà jésù bẹ́ wọn nídà jésù bẹ́ wọn nídà jésù bẹ́ wọn nídà ẹjẹ́ gbàdúrà yẹn dáadáa olúwa jẹ́ kí idà iná bẹ́ wọn dànù àwọn ẹ̀mí tó ń di ogun tì mí yes àwọn ẹ̀mí tó ń di ogun tì mí níbi tí mo ti ń ṣiṣẹ́ àwọn ẹ̀mí tó ń gbàbọ̀dé ogun tì mí níbi tí mò ń gbé olúwa bá yín wí lórúkọ jésù ẹ ìdá àìkọ́dá lima sínìkàpọ́lìà ẹ jẹ́ gbàdúrà yẹn dáadáa o olúwa jẹ́ kí ìdá iná bá wọn dànù àwọn ẹ̀dákẹ́dà tó ń pọ́nra pọ̀ àwọn ẹ̀dákẹ́dà tó ń fọwọ́ sowọ́ pọ̀ pẹ̀lú àwọn ọ̀tá wa láti máa fogun jà wá olúwa jọ olúwa jọ olúwa bẹ́ wọn nídà àwọn ẹ̀mí olùdènà àwọn ẹ̀mí alátakò àwọn ẹ̀mí tí ń ba ẹni jẹ́ lóṣooṣù lórúkọ jésù ẹ gba idà yes ẹ jẹ́ àgbà olúwa bẹ́ wọn nídà àyíkọ́ máa sanfọ jíríkà pọ́lìà olúwa bẹ́ wọn nídà jésù kristi olúwa wá ẹ̀mí olúwa ní ká tún gba àdúrà yẹn lẹ́ẹ̀kan sí torí pé ọ̀pọ̀lọpọ̀ wa la tí ì gba àdúrà yẹn dáadáa so ibi tí ìṣẹ́gun ẹlòmíín wà lálẹ́ nìyẹn o àdúrà kan ṣoṣo tẹ́lòmíín nídìí láàrin wa nìyẹn o àdúrà prayer point yẹn nìkan là ń gbà lọ́wọ́ báyìí o a tún tẹnumọ́ olú àwọn ẹ̀mí òkùnkùn tó ń fọwọ́ sọ́ọ́bọ̀ pẹ̀lú àwọn ọ̀tá mi sẹ́rí àwọn ọ̀tá wa nípa ti ara so bíbélì ò ní pé ká bá wọn jà o bíbélì ògo ò ní ká ṣépè fún wọn so ṣùgbọ́n nǹkan tí a lè ṣe ni pé àwọn ẹ̀mí tí wọ́n ń bá ṣiṣẹ́ pọ̀ <laughs> sẹ́ni ó ṣeé ṣe ó ṣeé ṣe kí kí kẹ́ni tó ń gbógun tìyàn kó wà ní Ivory Coast kó sì máa ṣàgbára báwo lẹni tó wà ní Ivory Coast lè máa báwo ló sì lè máa gbógun ti ẹni tó wà ní Canada àwọn ẹ̀mí òkùnkùn ni wọ́n ń bá ṣiṣẹ́ ẹ̀ so tó máa ní pé kán lọ rúbọ tó máa ní kán gbẹ́bọ lọ sórí ìta nítorí ẹlòmíì àwọn ẹ̀mí yẹn ni wọ́n ń gbẹ́bọ fún àwọn ẹ̀mí yẹn ni wọ́n ń ránṣẹ́ ẹ jẹ́ gbàdúrà olúwa gbogbo ẹ̀mí òkùnkùn tó ń bá àwọn ọ̀tá mi ṣiṣẹ́ pọ̀ gbogbo ẹ̀mí òkùnkùn tó ń gbàbọ̀dé ogun tì mí nínú oṣù olúwa bá lù wọ́n bọ̀lẹ̀ olúwa bẹ́ wọn dídà olúwa kọlù wọn olúwa run wọn dànù ẹ jẹ́ gbàdúrà lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù gbogbo ẹ̀dákàdá gbogbo àwọn ẹ̀mí èṣù àwọn ẹ̀mí òkùnkùn ètò fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn ọ̀tá wa láti máa gbógun ti wá láti máa yọ wá lẹ́nu lórúkọ jésù idà iná kó bẹ̀ yín dànù ẹjọ́ àgbà o olúwa bá ń kọlù wọn ẹ̀mí máa ń rún wọn dànù olúwa jẹ́ kí idà iná bẹ̀ wọn dànù àìkọ́dálíà máa sindikapolia àwọn ẹ̀mí afogun jani àwọn ẹ̀mí aláyànlé tán ni kó máa tẹ̀lé wa kiri lórúkọ jésù ẹgbà idà ẹjẹ́ gbàdúrà yẹn o àwọn ẹ̀mí tí ń yọ wá lẹ́nu lójú lójú àlá lórúkọ jésù ẹgbà idà àwọn ẹ̀mí olùdènà yes àwọn ẹ̀mí tí ń dènà eré ayọ̀ ẹni àwọn ẹ̀mí tí ń fi àkókò ẹni ṣòfò olúwa bá yín wílálẹ̀ lórúkọ jésù ẹ gbá yín dà àìkọ́dálíyà bá sídìkápọ́lìà àwọn ẹ̀mí tí lọ ń dènà eré ayọ̀ ẹni níwájú olóore àwọn ẹ̀mí akóbáni níwájú olóore lórúkọ jésù ẹ gbá yín dà ẹ jẹ́ gbà ẹ jẹ́ gbà olúwa bẹ́ẹ̀ mu nídà olúwa bẹ́ẹ̀ mu nídà àwọn ẹ̀mí tí ń gbàgbọ́ di ogún ti wà lórúkọ jésù ẹ gba idà àkàndálíàbá sẹmpọjìnìkà pọlìà olúwa bẹ́ẹ̀kún nídà jésù kristi olúwa wa jésù kristi olúwa wa so a gbàdúrà so a sọ fọnà olúwa gbogbo ògiri tí àwọn ọ̀tá mọ iye ayé mi ká nínú oṣù yìí kí n má bàa tẹ̀síwájú olúwa bá ń wó dànù yes gẹ́gẹ́ bí ẹ ṣe wó ògiri jẹ́ríkò gbogbo ògiri gbogbo ògiri dènà gbogbo ògiri ìdènà táwọn ọ̀tá mọ iye ayé mi ká tán mọ iye ìdílé mi ká pé kí n má bàa tẹ̀síwájú ní oṣù yìí olúwa bá ń wó tìpìlẹ̀tìpìlẹ̀ ẹ jẹ́ gbàdúrà lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù olúwa wó yes gbogbo ẹ̀yin ògiri ìdènà lórúkọ jésù ẹ máa wó yes mo bẹ̀ yín ògiri dènà àìkọ́má sinikapolia ẹ máa wó lórúkọ jésù ẹ máa wó olúwa wó olúwa wó dànù olúwa wó dànù gbogbo ògiri tí àwọn ọ̀tá mọ yí wa ká ká má bàa lọ ká má bàa já sínú eré wa lórúkọ jésù ẹ wólulẹ̀ má ṣe tẹ yélékepe ẹ jágbá olúwa bá ń wó yes olúwa wólulẹ̀ gbogbo ògiri tí àwọn ọ̀tá mọ yí ayé mi ká gbogbo ògiri tán mọ yí iṣẹ́ mi ká gbogbo ògiri tó ń mọyì ìdílé mi ká olúwa wó lulẹ̀ olúwa wó olúwa wó tìpìlẹ̀tìpìlẹ̀ olúwa jọ wó lórúkọ jésù olúwa jọ wó lórúkọ jésù olúwa jọ wó ògiri ogun tó ń mọyì wa ká yes olúwa wó ẹja àgbà o olúwa wó bàbá jésù bá ń wó bàbá jésù wó dànù olúwa wó dànù olúwa wó dànù olúwa wó dànù gbogbo ẹ̀yin ògiri ìdènà gbogbo ẹ̀yin ògiri ìdènà lórúkọ jésù ẹ máa wó yes ẹ wó dànù tìpilẹ̀ tìpilẹ̀ ẹ wó dànù ẹ wó lulẹ̀ jésù kristi olúwa so a sáré kọrin yìí alágbára lọ́lọ́run wa alágbára ní jésù wá ọba tó dáyé atẹ́kùn rẹ̀ ní ìkáwọ́ kó má sóhun tí kò lè ṣe alágbára ní bàbá o alágbára lọ́lọ́run wa ọ̀yà ọ̀yà alágbára ní jésù mi ọba tó dáyé àtẹ̀kù rẹ̀ ní ìkáwọ́ tó máa sọ ohun tí kò lè ṣe alágbára ní bàbá o alágbára lọ́lọ́run wá alágbára ní Jésù wá ọba tó dáyé àtẹ̀kùn rẹ̀ ní ìkáwọ́ kó máa sọ ohun tí kò lè ṣe alágbára ní bàbá o alágbára lọ́lọ́run wá alágbára ní jésù wá ọba tó dáyé atẹ́kùn rẹ̀ ní ìkáwọ́ kó máa sọ ohun tí kò lè ṣe amen a ó gbàdúrà so a sọ fọlá olúwa fi agbára rẹ lànà fún mi nínú oṣù yìí yes agbára tẹ́ ẹ fi ń jẹ́ ọlọ́run sẹ́rí sẹ́rí nígbà tí àwọn ọmọ ìṣẹ́lẹ̀ tán fẹ́ la òkun pa kọjá so tó bá ní pé kán lọ pe àwọn Julius Berger company àwọn construction company pé kán wá la ọ̀nà sí orí òkun pa so ó ti ṣe kó take wọn ní two years so a ò mọye ìgbà tó máa tẹ̀kì wọn then ibo gan wọn ti fẹ́ rí owó tán san fáwọn contractors so tó dẹ̀ jẹ́ pé ogun àwọn ogun àwọn Egypt wọ́n ló ti wọ́n kí ni o àwọn àwọn àwọn kẹ̀kẹ́ ẹlẹ́sìn Egypt wọ́n ti wọ́n ti ń súnmọ́ àwọn àwọn àwọn àwọn Jews wọ́n ti ń súnmọ́ àwọn ọmọ Israeli ṣùgbọ́n láìlo láìlo contractors ọlọ́run sì la ọ̀nà lórí òkun pa ẹ má jẹ́ ká give up o ẹ má jẹ́ kí ẹnikẹ́ni wá ṣe kí ni o ẹ má jẹ́ ká ẹ má jẹ́ ẹ má jẹ́ rò pé ọ̀nà ò lè la o so nínú oṣù tá a wà yìí ọlọ́run fẹ́ la ọ̀nà o ọlọ́run ṣe tá a ṣe kí ni ọlọ́run ṣe tá a ti la ọ̀nà a gbàdúrà yẹn olúwa fi pẹ̀lú gbogbo ipá àti agbára rẹ níbi tí ọ̀nà kò sí ní oṣù yìí olúwa lànà fún mi yes olúwa ṣe kí ni olúwa lànà fún mi lànà fún àwọn ọmọ mi lànà nínú oṣù olúwa mo fẹ́ tẹ̀síwájú ó di dandan ni mo fẹ́ tẹ̀síwájú olúwa jẹ́ kí ọ̀nà kan là fún mi ẹ jẹ́ gbàdúrà lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù olúwa là ọ̀nà yes olúwa là ọ̀nà ayélujá síndíkà pọ́límà sáfọ́jìdìá fún ẹnì kọ̀ọ̀kan wa ibi tí ọ̀nà ti dịpa ọ̀nà wa kó máa là olúwa ọ̀nà olúwa la ọ̀nà olúwa la ọ̀nà olúwa là ọ̀nà olúwa ọ̀nà baba jésù la ọ̀nà jésù ọ̀nà jésù olúwa wa ẹ má bínú ẹja sáré kọrin yìí orin ìsọjí ni so mọ pàtó wa wà wà wà wà kọ́nà ó là fún mi wá o olúwa o lànà kọ́nà wa o. olúwa o lànà kaná ó là fún wa o olúwa o lànà kaná ó là fún wa o olúwa o lànà kaná ó là fún wa o olúwa o lànà kaná ó là fún wa o ya olúwa o lànà kaná ó là fún wa o olúwa o lànà kaná ó là fún wa o olúwa o lànà kaná ó là fún wa o olúwa o lànà kaná ó là fún wa o olúwa o lànà kaná ó là fún wa o olúwa o lànà kaná ó là fún wa o olúwa o lànà kaná ó là fún o. olúwa o lànà kaná ó là fún wa o olúwa o lànà kaná ó là fún wa o olúwa o lànà amen amen ṣe rí àdúrà yẹn a ó gbà á so bí a ṣe ń kọrin tá à ń pàtẹ́wọ́ yẹn so mo rí pé ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà ni ọlọ́run fẹ́ là ọlọ́run á bẹ̀rẹ̀ sí ní fi àdúrà yẹn gan yé mi ọlọ́run wá explain àdúrà yẹn gan ju bí èmi gan ṣe mọ́ lọ tó ní pé bí a ṣe ń gbàdúrà yẹn ó ní àmọ̀ sọ pé kọ́lọ́n kó ṣe kí ni o kó la ọ̀nà àwọn tó ń wá iṣẹ́ olúwa jẹ́ kí ọ̀nà iṣẹ́ ó là fún mi ṣe rí àwọn tó ń wá ọmọ gan olúwa ọ̀nà ìlóyún olúwa jẹ́ ó là so ọ̀nà tí ì là ní o ṣe rí gbogbo nǹkan tí à ń wá ọ̀nà rẹ̀ gbúdọ̀ là bí ọ̀nà nǹkan tí yàn bá ń wá ò bá ti là ó ṣeé kí yàn kó mọ dààmú ó ṣeé ṣe kí ọmọ struggle yes even àwọn tó ń wá ìwé ìgbèlú ẹ jẹ́ kán gba àdúrà yẹn gidigidi olúwa jẹ́ kí ọ̀nà ó là fún mi ní oṣù yìí olúwa gbogbo ọ̀nà tó dí mọ́ mi olúwa jọ́ là ọ̀nà iṣẹ́ mi jọ́ là ọ̀nà ìlóyún mi olúwa jọ́ là ọ̀nà ìgbéga mi olúwa jọ́ là ọ̀nà tí n fi bọ́nú ogun yes tó bá ní àwọn tí wọ́n wà nú ogun kan bí àwọn ti náwó náwó náwó tí ogun yẹn ò sì tí ì ṣẹ́ ẹ jẹ́ ká gbàdúrà yìí olúwa la ọ̀nà àbáyọ fún mi kó nu ogun tí mo wà yìí ogun ìmọ̀jọ́ gbé mi mì bàbá jésù jẹ́ kí ọ̀nà ó là fún mi sẹ́ẹ̀ nínú oṣù mo fẹ́ tẹ̀síwájú olúwa jẹ́ kí gbogbo ọ̀nà ọ̀nà ayọ̀ tó ti dí mọ́ mi olúwa jọ bẹ̀rẹ̀ ní là ẹ jẹ́ gbàdúrà lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù olúwa là ọ̀nà yes olúwa là ọ̀nà ọ̀nà ayọ̀wájọ́ là ọ̀nà gbẹ́gàwá olúwàjọ́ là ọ̀nà kó máa là lórúkọ jésù gbogbo ẹ̀yin ọ̀nà tẹ́ ti dípa lórúkọ jésù ẹ máa là ẹ kọ́ máa sídìkà pọ́lìà yes yes yes ẹ̀yin ọ̀nà lórúkọ jésù ẹ máa là ọ̀nà sí ibi gíga ọ̀nà sí ibi ayọ̀ ńlá ọ̀nà sí ibi ìgbéga ńlá lórúkọ jésù ẹ máa là ẹ máa là ẹ máa là ẹ máa là ẹ máa là gbogbo ọ̀nà tó ti dípa lórúkọ jésù olúwàjọ́ là ẹja tẹnumọ́ olúwa kí gbogbo ọ̀nà tó ti dímọ́ mi ó bẹ̀ ní là èké pétélémé sídìkàpọ́lìà ọ̀nà tó dímọ́ àwọn ọmọ mi olúwàjọ́ là ọ̀nà tó dímọ́ ìyàwó mi olúwàjọ́ là ah, ẹja gbàdúrà yẹn dáadáa bó bá ní àwọn tí wọ́n ń lálàá tí wọ́n ríra wọn pé ọ̀nà dí má wọn nú igbó ẹ jẹ́ kí wọ́n gba àdúrà yẹn o ẹ jẹ́ kí wọ́n gba àdúrà yẹn o olúwa gbogbo ọ̀nà tó dí pamọ́ mi nínú ẹ̀mí olúwa jọ ńlá àìkọ́dá lima sídìkà pọ́lìà ọ̀nà kó máa là lórúkọ jésù olúwa là ọ̀nà olúwa là ọ̀nà olúwa là ọ̀nà ọ̀nà àbáyọ kún òun ogun tí mo há sí ọ̀nà àbáyọ kún òun ogun tí mo wà olúwa jọ ńlá olúwa jọ ńlá olúwa jọ ńlá ọ̀nà kó máa là lórúkọ jésù ọ̀nà kó máa là lórúkọ jésù ọ̀nà kó máa là olúwa là ọ̀nà olúwa là ọ̀nà jésù kristi olúwa wa <laughs> jésù kristi olúwa wa àwájú wa ṣẹ́gun lọ àwájú wa ṣẹ́gun lọ nítorí àwa gbẹ́kẹ̀ wa lé ọ jésù àwájú aṣẹ́gun lọ aṣẹ́gun ni wá o àwájú aṣẹ́gun lọ àwájú aṣẹ́gun lọ nítorí àwa gbẹ́kẹ̀ lé ọ Jésù o àwájú aṣẹ́gun lọ amen. ó ṣeé ṣe ọ̀tọ̀ ní àdúrà tí ó ẹgbẹ́ ká gbà lálẹ́ ṣùgbọ́n àwọn àdúrà tó ń jáde kò fẹ́ fàyè gbà mí láti wọnú àdúrà tá a fẹ́ gbà lálẹ́ lọ ṣùgbọ́n ẹ já gba àwọn àdúrà tí ẹ̀mí máa ń gbé wáyé so a gbàdúrà olúwa mú pàṣán ọ̀tá kò lára mi <laughs> gbogbo pàṣán ìyà ẹ já gbà dáadáa o pàṣán ìyà tí ń bẹ lára mi láti ọjọ́ pípẹ́ wá olúwa bá mú kò lálẹ́ yìí pàṣán ìyà tí àwọn ọ̀tá fi ń lù mí olúwa mú kó lára mi kó o bá ń kan dànù kó o finá sún ẹjẹ́ gbàdúrà lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù gbogbo pàṣán ìyà lára wa olúwa mú kúrò olúwa jọ olúwa jọ pàṣán ìyà pàṣán ìyà tí ń bẹ lára ẹnìkọ̀ọ̀kan wa olúwa bá mú kúrò pàṣán ìyà tí àwọn ọ̀tá fi ń lù wá lórúkọ jésù ẹjẹ́ gbàdúrà yẹn dáadáa olúwa bá mú kúrò olúwa mú pàṣán ọ̀tá kúrò lára mi yes pàṣán ọ̀tá pàṣán ìyà pàṣán ìyà lára ẹnìkọ̀ọ̀kan wa olúwa mú kúrò olúwa finá sun dànù olúwa bá kàn dànù bàbá jésù finá sun finá sun jésù dáná sun jésù dáná sun gbogbo pàṣán táwọn ọ̀tá fi ń lù wá pàṣán tí wọ́n fi ń lu ìdílé wa lórúkọ jésù olúwa kàn dànù ẹja tẹnumọ́ àdúrà yẹn <laughs> olúwa bá ń kàn dànù olúwa kàn dànù Jésù olúwa wa sẹ́rí àdúrà yẹn ẹ̀mẹ́ta la ó gbà o sẹ́rí bí a ṣe ń gba àdúrà yẹn lọ ẹ̀mí Ọlọ́run jẹ́ kí n ó fi yé ó fi yé mi pé lára àwa tí à ń gbàdúrà lọ́wọ́lọ́wọ́ báyìí pàṣán tí wọ́n fi ń na ẹlòmíì pàṣán tí àwọn òkú fi ń na ẹlòmíì àwọn ẹlòmíì láàrin wa àwọn tó ti kú ló tún náà wọ́n pàṣán àwọn tó ṣe kí ni o so àwọn tí ó ti kú pàṣán tí ń bẹ lára ẹlòmíì pàṣán àwọn tó ti kú àwọn olóńgbẹ ẹjẹ àgbàdá olúwa gbogbo pàṣán táwọn ọ̀tá fi ń lù mí <laughs> ẹjẹ àtẹnumọ́ dáadáa o àdúrà yẹn ń jinlẹ̀ ju bá a ṣe rò lọ olúwa bá ń mú kúrò ṣe ìyà tó ń jẹ lómi lọ́wọ́lọ́wọ́ báyìí ó ní ọwọ́ àwọn tó ti kú lọ́wọ́ ó ní kì í ṣe àwọn alààyè ló ń lu ẹlòmíì o nǹkan tí mò ń sọ ìyé mi o ẹjẹ gbàdúrà yẹn olúwa gbogbo pàṣán ọ̀tá lára mi <laughs> ìbàsẹ́ ìyà lára mi olúwa bá mú kúrò olúwa bá ń kàn dànù olúwa bá ń dáná sun mú pàṣán ọ̀tá kúrò lára mi ẹ jẹ́ gbàdúrà lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù olúwa bá fàánú mú kúrò yes gbogbo pàṣẹ ìjìyà ah, lọ́wọ́ ọ̀tá pàṣẹ ìjìyà láti ọwọ́ ọ̀tá tàbí láti ọwọ́ àwọn òkú tán fi ń lù wá lórúkọ jésù olúwa mú kúrò yes yes olúwa mú kúrò olúwa mú kúrò ẹja tẹnumọ́ bàbá jésù bá mú kúrò olúwa mú kúrò olúwa dáná sun yes olúwa dáná sun bàbá jésù dáná sun dáná sun olúwa dáná sun olúwa dáná sun olúwa gbogbo pàṣán ìyà lára ẹnìkọ̀ọ̀kan wa pàṣán tí àwọn ọ̀tá fi ń lù wá pàṣán ìyà lára àwọn ọmọ wa olúwa mú kúrò lórúkọ jésù olúwa mú kúrò olúwa dáná sun ọlọ́run tó pọ̀ ní ipa àti agbára olúwa dáná sun olúwa dáná sun olúwa dáná sun olúwa dáná sun olúwa gbogbo pàṣán táwọn ọ̀tá fi ń lù wá lórúkọ jésù olúwa jó gbiná olúwa kàdànù olúwa dáná sun bàbá jésù jó gbiná pàṣán tán fi ń lu ayé wa pàṣán tán fi ń lu ilé wa pàṣán tán fi ń lu ìdílé wa lórúkọ jésù olúwa dáná sun olúwa dáná sun olúwa mú kúrò jésù kristi olúwa wa jésù kristi olúwa wa orúkọ jésù orúkọ jésù tó bá dé gbogbo pàṣán ìyà lára ẹnì kọ̀ọ̀kan wa olúwa bá mú kúrò gbogbo pàṣán àwọn ọ̀tá pàṣán tán fi ń lù wá lórúkọ jésù olúwa mú kúrò ṣebí aláàánú ni ẹ̀yàn ọlọ́run olúwa jọ̀ọ́ pàṣẹ ìyà lára wa lórúkọ jésù olúwa kan dànù olúwa fi náà sún gbogbo pàṣẹ táwọn ọ̀tá fi ń lù wá ètò fi ń lu àwọn ọmọ wa ètò fi ń lu ayé wa ètò fi ń lu ìdílé wa lórúkọ Jésù Olúwa mú kúrò Olúwa dáná sun Olúwa dáná sun Olúwa dáná sun lórúkọ Jésù dáná sun Jésù dáná sun Jésù Olúwa dáná sun ó sì ti rí bẹ́ẹ̀ o Jésù Kristi Olúwa wa Jésù Kristi Olúwa wa so àá tún gbàdúrà so a sọ fọ́nà Olúwa níbi tí wọ́n ti ẹ̀dá mi mọ́ olúwa mú mi jáde yes olúwa mú ẹ̀dá mi jáde ní gbogbo ibi tí àwọn ọ̀tá tì mí mọ́ olúwa mú mi jáde ibi tí wọ́n ti àwọn ọmọ mi mọ́ níbi tí wọ́n ti ògo mi mọ́ tí wọ́n ti ẹ̀dá mi mọ́ olúwa fà mí jáde pẹ̀lú ọwọ́ agbára ẹ jẹ́ gbàdúrà lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù tó bá dé gbogbo ibi tí wọ́n ti ẹ̀dá ẹnìkọ̀ọ̀kan wa mọ́ ọlọ́run tó pọ̀ nípa àti agbára olúwa mú wa jáde yes olúwa fà wá jáde ọba àwọn ọba fà wá jáde olúwa fà ẹnìkan kan wá jáde níbi tí wọ́n tì wá mọ́ nínú àtìmọ́lé àwọn ẹ̀mí òkùnkùn olúwa fà wá jáde olúwa fà iṣẹ́ wa jáde olúwa fà ọmọ wa jáde olúwa fà ire wa jáde ire wa tí wọ́n lọ rì mọ́lẹ̀ ẹ̀dá wa tí wọ́n lọ tì mọ́lé òkùnkùn lórúkọ jésù olúwa fà wá jáde fàyè wa jáde fẹ̀dá wa jáde jésù kristi olúwa wa jésù olúwa wa orúkọ jésù orúkọ jésù tó bá dé gbogbo omi tí wọ́n tì wá mọ́ <laughs> bàbá jésù fa ẹnìkan kan wá olúwa fà wá jáde kó nínú àtìmọ́lé àwọn ọ̀tá olúwa fà wá jáde ẹ̀mí mọ́ kó fà wá jáde ẹ̀mí mọ́ kó fa ayé wa jáde kó fa ẹ̀dá wa jáde ẹ̀mí mọ́ fa ayé wa jáde fa iṣẹ́ wa jáde fa ògo wa jáde ẹ̀dá wa tí wọ́n ti mọ́nú yàrá òkùnkùn olúwa fà jáde jésù kristi olúwa wa jésù kristi olúwa wa ẹ jẹ́ sáré wo ìwé job ó rà pàtì ní àkókò díẹ̀ yes ẹ jẹ́ wo job chapter one job chapter one ká ló gba àdúrà tó kù so àdúrà tó kù tá a fẹ́ gbà náà ni mo pè ní gbígbógun ti ìjì ìdílé dealing with family storms so nǹkan tá a fẹ́ fi gbàdúrà nìyẹn gbígbógun ti ìjì ìdílé family storms tẹ́ bá wo ìwé Job chapter one verse thirteen màá màá ka verse thirteen then màá tún jump sí verse eighteen and nineteen Job one thirteen the Bible says and one day when Job's sons and daughters were feasting and drinking wine. at the, at the oldest brother's house, verse 18 now, verse 18 to 19 now, while he was still speaking, yet another messenger came and said, Your sons and your daughters were feasting and drinking wine at the oldest brother's house. Verse 19 now. And when suddenly a mighty wind swept in from the desert and struck the four corners of the house. It collapsed on them and they are dead. And I am the only one who has escaped to tell you. So ibi tá a kà yẹn ká má ká má waste time. So ẹ rí i pé ara ara nǹkan tí Sátánì ń lò láti fi gbógun ti Job òun náà ní ìjì. Ó fi ìjì so ó fi gbógun ti Job so ìjì yẹn ó lo ó lo ìjì yẹn láti fi gbógun ti ìdílé Job so wọ́n ní pé àwọn ọmọ Job wọ́n torí pé every month wọ́n máa wọ́n máa ń ṣe àjọyọ̀ láàrin ara wọn wọ́n ti máa wọ́n máa ń pín feast yẹn bí wọ́n á lọ sílé ẹnìkan ní oṣù yìí tó bá di oṣù tó ń bọ̀ wọ́n á tún lọ sílé ẹlòmíì so wọ́n nígbà tí àwọn ọmọ Job wà ní ilé ilé àkọ́bí Job tí wọ́n ń jẹ tí wọ́n ń mu tí wọ́n ń ṣe ayẹyẹ tí inú wọn ń dùn wọ́n ní ìjì atẹ́gùn atẹ́gùn kan sì wà ó sì fẹ́ lu ilé tí wọ́n wà wọ́n ní ilé náà ṣe kí ni o ilé náà sì wó dànù so alẹ́ yìí a gbógun ti ìjì ìjì tí àwọn ọ̀tá náà sì dílé wa ṣẹ́rí ara wọn irinṣẹ́ tí àwọn ọ̀tá máa ń lò náà ni irinṣẹ́ ìjì irinṣẹ́ ìjì so you inú inú inú you know matthew matthew twenty two tẹ̀bá kà láti verse twenty three to thirty three à ń sọ nípa ìjì ìjì tó ń bá ìdílé jà so jésù ló wọ́n mú wọ́n kó ẹjọ́ kan wá síwájú jésù wọ́n ní pé ìdílé kan wà àwọn sadusi ló kó ẹjọ́ yẹn wá wọ́n ní nínú ìdílé yẹn o wọ́n ní obìnrin kan wà o pé ó lọ́kọ àkọ́kọ́ ó kú ó lọ́kọ ẹ̀kejì ó kú tó fi di orí ọkọ ẹ̀ keje wọ́n ní ọkọ ẹ̀ keje náà tún kú mọ́ lọ́wọ́ wọ́n nígbà tó wá yá obìnrin náà ṣe kí ni obìnrin náà kú wá ṣe kí ni ó wá tó kú so àwọn sadusi yẹn wọ́n wá bi Jésù lóde pé ńgbà tí àwọn gbogbo wọn ti kú pé ńgbà tí àwọn gbogbo wọn bá dé ọ̀run o ta ni yóò wá jẹ́ ọkọ fún arábìnrin yẹn torí pé arábìnrin yẹn ṣe kí ni ó ti ṣe márèèjì ní ẹ̀ẹ̀méje tí gbogbo ẹ̀ sì fail gbogbo ọkọ kú mọ́ lórí ṣe irú àwọn ìdílé báyẹn ìjì ìdílé ni that's family storms family storms so sẹ́ni kò dẹ̀ sí ìdílé tí ò fẹ́ ní storm so alẹ́ yìí a fẹ́ gbógun ti ìjì àwọn ìjì tó ń ja ìdílé ẹ jẹ́ kí n fún wa láwọn àpẹẹrẹ nǹkan tó máa ń ṣẹlẹ̀ nígbà tí ìjì bá ń ja ìdílé nígbà tí ìjì bá ń ja ìdílé ó lè ó lè ó lè jẹ́ kí misunderstanding tàbí èdè àìyedè ó lè wà nínú ìdílé inú ìdílé tí ìjì bá ń jà èdè àìyedè lè wà ń bẹ̀ inú ìdílé tí ìjì bá ń jà àwọn nǹkan burúkú lè máa ṣẹlẹ̀ léraléraléra àwọn nǹkan àjálù léraléra á máa máa ṣẹlẹ̀ bíi ti example Matthew twenty two yẹn wọ́n ní gbogbo àwọn tí gbogbo àwọn àwọn tí wọ́n fi súpó fún arábìnrin yẹn wọ́n ní gbogbo wọn bẹ̀rẹ̀ sí ní kú inú ìdílé tí ìjì bá ń jà ìjì máa ń ba nǹkan ayọ̀ jẹ́ ni ẹ wo àwọn ọmọ Jóòbù wọ́n ní wọ́n ń ṣe àjọyọ̀ wọ́n inú wọn ń dùn wọ́n ń jẹ wọ́n ń mu ìjì sì wọlé ó sì ó sì sọ ọjọ́ ayọ̀ ọjọ́ ayẹyẹ ó sì sọ di ọjọ́ ìbànújẹ́ mo gbàdúrà tó bá dé gbogbo ìjì ètí àwọn ọ̀tá rán tàbí tí wọ́n fẹ́ rán láti sọ ọjọ́ ayọ̀ di ọjọ́ ìbànújẹ́ mo gbàdúrà ìjì náà ọlọ́run yóò dáwọ́ rẹ̀ dúró lálẹ́ yìí so ìjì tí ìjì bá wọnú ìdílé ìjìngbà míì ó máa ń ó máa ó máa ó máa ń gbé nǹkan ayọ̀ nǹkan ó máa ó máa ń fẹ́ eré dànù so ẹlòmíì ẹlòmíì a máa ní pọ̀ má mú bọ́ so ìjì ó lè jẹ́ pé ìjì ìdílé ni o ìjì ìdílé ni o kò ìgbà míì sẹ́ni ìgbà ìgbà míì tí ìjì yẹn bá jà ó máa ó máa ó máa ó lè jalè ìjì yẹn lè jalè ó lè jí nǹkan lọ mo gbàdúrà ìjì ò ní gbára lọ́wọ́ kò ní kò ní gbọmọ lọ́wọ́ wa sọ̀pọ̀lọpọ̀ àwọn ilé ní ìjì ti jà tó gbọmọ ó gbọmọ lọ́wọ́ ẹlòmíì ìjì jà ó gba ìyàwó lọ́wọ́ ẹlòmíì ìjì jà ó gba ọkọ lọ́wọ́ ẹlòmíì so àwọn nǹkan tí ìjì yẹn ṣe pọ̀ ṣùgbọ́n a ní àkókò àti máa sọ nǹkan tá a fẹ́ ṣe ni pé a fẹ́ gbógun ti ìjì lálẹ́ yìí a fẹ́ dojúkọ ìjì tó bá ní gbogbo ìjì tí sàtánì tàbí àwọn ọ̀tá bá fẹ́ lò láti fi dojú ogun kọ ìdílé wa ah ah a fẹ́ gbàdúrà lálẹ́ pé kọ́lọ́run kó ṣe kí ni o kọ́lọ́run kó dá ìjì náà dúró tó bá ṣe é ṣe gan kọ́lọ́run kó dá ìjì náà padà síbi tó bá ti wá ẹ lọ gbàdúrà so à gbàdúrà so à sọ fọlọ́run polúwa tó bá ní gbogbo ìjì etí àwọn ọ̀tá ti rán láti bá ìdílé mi jà <laughs> olúwa bá ń dá padà ẹja ẹja kú dá padà ẹja dá padà ibi tí ìjì bá ti wá kíjì òkú ṣe kí ni o kó padà síbẹ̀ ẹja gbàdúrà olúwa gbogbo ìjì táwọn ọ̀tá rán wá gbogbo ìjì tán rán wá sínú ìdílé mi láti bá mi jà gbogbo ìjì tán rán wá sínú iṣẹ́ mi gbogbo ìjì tí àwọn ọ̀tá rán sínú ayé àwọn ọmọ mi láti gbógun tì wọ́n olúwa dá padà ẹ̀yin ìjì òkùnkùn lórúkọ jésù ẹ padà síbi tẹ́ ẹ ẹ jẹ́ gbàdúrà lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù olúwa dá ìjì padà yes kọ́ńkálukú máa gbàdúrà olúwa máa ń jẹ́ kí ìjì ó ja ìdílé mi yes ìjì ìjì burúkú máa jò ó jálù mi tó bá dé gbogbo ibikíbi tí ìjì bá ti wá olúwa dá padà ẹ jẹ́ gbà ó olúwa máa ń dá ìjì padà àìkọ́ba síndikapoli máa sọ fún jírikapolia olúwa jọ olúwa jọ olúwa dá ìjì padà ìjì tí àwọn ọ̀tá rán wá láti gbógun ti ìdílé wa láti yọ ìdílé wa lẹ́nu lórúkọ Jésù Olúwa dá padà ẹ̀mí mọ́ dá padà dá padà Jésù dá padà Olúwa síbi tí ìjì náà bá ti wá Olúwa dá padà ẹ̀mí mọ́ kó dá ìjì padà Olúwa dáwà ìjì dúró nù ayé wa lékepéte lékepéte lima síríkà pólíà àwọn tí ìjì ń jà lọ́wọ́lọ́wọ́ Olúwa dáwà ìjì dúró gbogbo ìjì òkùnkùn gbogbo ìjì ọ̀tá nínú ìdílé wa Olúwa ti jáde lórúkọ jésù ẹ̀yin ìjì ẹ jáde alima sindika polima safajidia igi tó ń ja ìdílé wa lọ́wọ́lọ́wọ́ olúwa dá padà olúwa lé ìjì jáde jésù kristi olúwa wa àṣàlẹ̀ kọrin yìí sẹ́rí àdúrà yẹn ẹ̀mẹ́ta péré là ń dákẹ́ jẹ́ ni jésù wí o dákẹ́ jẹ́ ni jésù wí o ogun nínú ayé mi ò dákẹ́ jẹ́ o olúwa bá ọ wí o dákẹ́ jẹ́ sẹ́ni orin àtúwà change ẹ̀ dákẹ́ jẹ́ ni jésù wí o dákẹ́ jẹ́ ni jésù wí o ìjì nínú ilé mi ò dákẹ́ jẹ́ o olúwa bá ọ wí o dákẹ́ jẹ́ sẹ́ni ya mọ̀ pé ìjì là ń dojú kọ ẹ mọ̀ tí ìjì ṣe máa ń jà ó wà sọ́dìn á ṣe wúrúrú sẹ́ni tá a bá ṣe ń kọ nìyẹn àmọ́ pàtẹ́wọ́ wa wà wà wà dákẹ́jẹ́ ní Jésù wí o dákẹ́jẹ́ ní Jésù wí o ìjì nínú ayé mi ò dákẹ́jẹ́ o olúwa bọ̀ wí o dákẹ́jẹ́ ó yá dákẹ́jẹ́ ní Jésù. amen amen ìgbà kejì rẹ̀ á tún gbà á olúwa dákọ olúwa bá ń dáwọ́ ìjì dúró gbogbo igi tó fẹ́ jà mí gbogbo ìjì tí àwọn ọ̀tá rán sínú ilé mi láti bá mi jà gbogbo igi tán fẹ́ fi kọlu àwọn ọmọ mi gbogbo igi tán fẹ́ fi kọlu iṣẹ́ mi olúwa dáwọ́ rẹ̀ dúró ẹ̀mí mọ́ bá mi dáwọ́ ìjì dúró olúwa dáwọ́ ìjì dúró ẹ jẹ́ gbàdúrà lórúkọ jésù lórúkọ jésù gbogbo ẹ̀yin ìjà ìsàn olúwa bá yín wí àìkọ́líọ́mọ sídìkàpọ́lìà ẹ̀yin ìjì accidenti ẹ̀yin ìjì ogun ẹ̀yin ìjì ìjì ẹjọ́ olúwa bá yín wí lórúkọ jésù ẹ dákẹ́jẹ́ alima sídìkàpọ́lìmọ sàfọ́jìdìà ìjì tó fẹ́ jẹ ìdílé wa olúwa bọ̀ wí ó yá jáde ẹ̀yin ìjì ẹ jáde nínú ilé wa lórúkọ jésù ìwọ ìjì olúwa bọ̀ wí jáde ẹ̀kọ́má síndíkàpọ́lìà ah, yes yes ẹ̀yin ìjẹ́ máa jáde o olúwa bọ̀ wí ìwọ ìjì olúwa bọ̀ wí ìwọ ìjì inú ìdílé wa olúwa bọ̀ wí ìwọ ìjì dákẹ́jẹ́ kó jáde jésù kristi olúwa wa jésù kristi olúwa wa ìgbà kẹta rèé o ẹjẹ́ àtúgbà olúwa bá ń dáwọ́ jì dúró olúwa má jẹ́ kí ìjì ó ja ìdílé mi ẹ kó kálukú ó gbàdúrà o olúwa má jẹ́ kí ìjì ogun ó ja ìdílé mi <laughs> tó bá ní gbogbo ìjì tó ti wọlé wá <laughs> kó kálukú ó tẹnumọ́ olúwa bá ń dá ìjì já olúwa dáwọ́ ìjì dúró olúwa lé ìjì jáde nínú ìdílé mi olúwa lé ìjì jáde nínú ayé àwọn ọmọ mi olúwa lé ìjì jáde kúrò nínú iṣẹ́ mi ẹ jẹ́ gbàdúrà o lórúkọ jésù lórúkọ Jésù lórúkọ Jésù gbogbo ẹ̀yin ìjì olúwa bá yín wí àìkọ́má syndicapolia yes àfi orúkọ Jésù kọlù yín àìkọ́má syndicapolia gbogbo ẹ̀yin ìjì òkùnkùn gbogbo ẹ̀yin ìjì ogun gbogbo ẹ̀yin ìjì ọ̀tá tó fẹ́ ja ilé wa gbogbo ẹ̀yin ìjì tó fẹ́ ja ìdílé wa olúwa bá yín wí lórúkọ Jésù ẹ dákẹ́jẹ́ àìlímà syndicapolia olúwa panájì bàbá Jésù bá ń panájì olúwa panájì nínú ayé ẹnìkọ̀ọ̀kan wa Baba jésù panájì Baba jésù panájì panájì jésù olúwa gbá ìjì yes olúwa gbá ìjì wọlẹ̀ gbogbo ìjì tó fẹ́ jà wá nínú ọdún yìí gbogbo ìjì tó fẹ́ jà ìdílé wa olúwa bá yín wí o lórúkọ jésù olúwa gbá olúwa olúwa gbá ìjì yes ìjì accident olúwa gbá wọlẹ̀ gbogbo ìjì okó òjijì gbogbo ẹ̀yin ìjì àìsàn olúwa bá yín wí ẹjẹ́ wá olúwa bọ̀ wí ìwọ ìjì ẹ dákẹ́jẹ́ ẹ̀yin ìjì jésù kristi olúwa wa ẹjẹ́ gbọ́ lórí wa kọ́ńkálukó gbọ́wọ́ lórí ẹ̀ a gbàdúrà olúwa lé ìjì àìsàn jáde kúrò nínú àgọ́ ara mi ìjì àìsàn ẹjẹ́ àgbà o nínú àgọ́ ara mi sẹ́rí ìjì àìsàn olómọ́ ń jẹ́ lómi so ẹlòmíì wọn á ní pẹ́ ah, kò dẹ̀ sí kí o kò dẹ̀ rẹ́ o ó dẹ̀ ó dẹ̀ ó dẹ̀ ó dẹ̀ pé ẹnìkan lánàá o ṣùgbọ́n ìjà ṣe kí ìjà ìsàn ó sì fẹ́ lù ó sì bá lọ mo gbàdúrà a ò ní bá ìjì lọ ẹja gbọ́n lé orí wa olúwa gbogbo ìjà ìsàn tí ń bẹ lára mi tó fẹ́ jà mí lójijì olúwa bá ń lé e jáde gbogbo ìwọ ìjà ìsàn olúwa bọ̀ wí ó yẹ jáde kúrò lára mi ẹ jẹ́ lórúkọ Jésù lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù gbogbo ẹ̀yin ìjì àìsàn olúwa báyìí wí àìkọ́ máa síndìkà pọ́lì máa sọ́fọ́ judea Ha, Oya ẹ̀bẹ̀ ẹ máa jáde yes alẹ́ yìí jáde o inú àgọ́ ara kì í ṣe ibi tẹ́ ẹ lè gbé lórúkọ jésù ẹ jáde ẹ̀yin ìjì àìsàn olúwa báyìí wí àìkọ́ dalí máa síndìkà pọ́lì gbogbo ìjì àìsàn nínú àgọ́ ara wa nínú àgọ́ ara ìyàwó wa nínú àgọ́ ara ọkọ ni nínú àgọ́ ara àwọn ọmọ wa olúwa bá yín wí lórúkọ jésù ẹ jáde ó jáde jáde jáde ó jáde ah olúwa bọ̀ wí àìkọ́dá lima sídìkà pọ́lìà àlejò ló jẹ́ o àlejò ló jẹ́ o àná pàṣán jáde ó yá jáde ìwà ìjà ìsàn olúwa bọ̀ wí nínú àgọ́ ara yìí àìkọ́bá sídìkà pọ́lìà jáde Oya, yá jáde jáde jáde olúwa bọ̀ wí jésù kristi olúwa wa a gbàdúrà olúwa gbogbo nǹkan tí ìjì ti gbà lọ́mọ́ mi lọ́wọ́ olúwa bá ń dá padà olúwa bá ń ṣe kíni ǹjẹ́ jẹ́ mọ̀ pé ìjì ń gbà mí ó lè gba ọkọ ó lè gba aya ó lè gba ọmọ mọ́yàn lọ́wọ́ ìjì ìjì burú ẹja sọ olúwa gbogbo nǹkan tí ìjì ti gbà lọ́nà ìdílé wa so ìgbà míì ìjì máa ń gba ayọ̀ lọ ìjì máa ń gba àlàáfíà lọ́nu ilé èèyàn ẹja sọ fọlọ́run olúwa gbogbo nǹkan tí ìjì ti gbà lọ́nu ilé mi olúwa bá ń dà padà ẹ̀jẹ̀ jésù dà padà ẹ̀jẹ̀ gbàdúrà lórúkọ jésù lórúkọ jésù gbogbo nǹkan tí ìjì ti gbà lọ olúwa dà padà ayọ̀ àlàáfíà ìfọkànbalẹ̀ àwọn eré ayọ̀ etí ìjì ti fẹ́ lọ lórúkọ jésù nínú ìdílé wa olúwa dá padà bàbá jésù dá padà dá padà ekepeteliaba sinikapolia olúwa dá padà olúwa dá àlàáfíà padà àlàáfíà tí ìjì fẹ́ lọ olúwa dá padà ẹ jẹ́ gbàdúrà ẹ jẹ́ gbàdúrà àwọn orí ọ̀fẹ́ tí ìjì fẹ́ lọ olúwa dá padà àwọn àwọn eré ayọ̀ àwọn ìṣẹ́gun àwọn àlàáfíà tí ìjì ti fẹ́ lọ àwọn ire ìdílé wa tí ìjì ti fẹ́ lọ olúwa dá padà ẹ̀mí má dá padà alágbára dá padà ayérayé dá padà ẹ̀mí má dá padà ọba àwọn ọba dá padà dá padà bàbá jésù dá padà jésù kristi olúwa wa ẹ jẹ́ gbàdúrà olúwa bó bá àwọn nǹkan tí ìjì ti bàjẹ́ <laughs> olúwa bá olúwa bá ń ṣàtúnṣe rẹ̀ yes àwọn nǹkan tí ìjì ti bàjẹ́ olúwa ṣe àtúnṣe rẹ̀ lálẹ́yẹ ẹjẹ́ gbàdúrà lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù tó bá dé gbogbo àwọn nǹkan tí ìjì ti bàjẹ́ olúwa bá ṣàtúnṣe rẹ̀ ẹjẹ́ gbà ẹjẹ́ gbà ẹjẹ́ tẹnumọ́ olúwa bá ń ṣàtúnṣe rẹ̀ àwọn nǹkan tí ìjì ti wọ́ nínú ìdílé wa àwọn nǹkan tí ìjì ti wọ́ olúwa ṣàtúnṣe rẹ̀ elima sindika polima safa jidika polia gbogbo àwọn nǹkan tí ìjì ti bàjẹ́ lórúkọ jésù olúwa bá ṣàtúnṣe rẹ̀ ẹ̀mí má ṣe àtúnṣe rẹ̀ olúwa olúwa bá olúwa bá ṣàtúnṣe rẹ̀ àwọn nǹkan tí ìjì ti wó olúwa bá kọ padà jésù kristi olúwa wa àgbàdua yìí olúwa àwọn tó ń fìjì bá mi jà àwọn tó ń lo agbára ìjì láti máa fi dojú ogun kọ mí olúwa bá ń fìjì bá wọn jà tá a ṣe gbàdúrà yìí ní olúwa ṣe kéde olúwa fìdí bá wọn jà àwọn ẹ̀mí òkùnkùn tó ń fi ìjì bá mi jà àwọn alágbára òkùnkùn tó ń lo ìjì láti máa fi gbógun tì mí olúwa fi ìjì bá wọn náà jà ẹ jẹ́ n gbàdúrà lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù tó bá dé gbogbo àwọn alágbára òkùnkùn tó ń lo ìjì láti máa fi bá wọn jà olúwa jẹ́ kí ìjì ó bá wọn náà jà àìkọ́dá lima sídìkàpá èkété yẹlẹmẹsẹdẹlẹmà sídìkàpọ́lìà àwọn ẹ̀mí òkùnkùn tó ń fi ìjì bá wa jà olúwa fìjì gbá wọn lọ <laughs> ẹ jẹ́ gbàdúrà o olúwa jọ̀ọ́ olúwa jẹ́ kí ìjì ó gbá wọn dànù máa ṣe tẹ̀lé máa sí ní kàpọ́lìà atẹ́gùn rẹ olúwa fi fẹ́ wọn dànù àwọn tó ń fi ìjì bá wa jà àwọn tó ń fi ìjì bá ìdílé wa jà ẹ gbàdúrà yẹn o olúwa jẹ́ kí ìjẹ̀mí mọ́ kó fẹ́ wọn dànù olúwa fìjì bá wọn jà èké pẹ́tẹ́lí máa sí ní kàpá olúwa fìjì bá wọn jà yes àwọn tó ń fi ìjà lákàlà bá wa jà olúwa jọ jẹ́ kí ìjì ó gbá wọn dànù ebi daliaba sindeli kasudia àwọn tó ń fi ìjì bá ìdílé wa jà olúwa jẹ́ kí ìjì ó gbá wọn náà jà olúwa fi ìjì gbá wọn dànù jésù kristi olúwa wa so akọ wa méjì sókè olúwa bá ń já gbogbo èdè gbogbo èdè tí mo bú ọ ní òpéjọpọ̀ àdúrà tẹ́lẹ̀ yìí olúwa bá ń fi jà dànù bàbá jésù sọ mí di òmìnira pátápátá ẹ jẹ́ gbàdúrà lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù tó bá ní gbogbo ìdè gbogbo ẹ̀yin ìdè àìsàn gbogbo ẹ̀yin ìdè tó di ẹnìkankan wa tó dé ire wa lórúkọ jésù ẹ máa já àìkọ́dá lima sídìkà pọ́nìyà ẹ ó olúwa já gbogbo ìdè tó dè mí ìdè tó di ọ̀nà mi olúwa bá mi já gbogbo ìdè àìsàn tó dè mí olúwa já dànù ìdè tó di àwọn ọmọ mi olúwa jádànù àwọn ìdè tó di ayé wa àwọn ìdè tó di eré wa nínú oṣù olúwa finá jádànù àwọn ìdè tó di ọ̀nà wa gan olúwa já ìdè kó máa já gbogbo àgádágodo ògùn olúwa finá jádànù jésù kristi olúwa wa yes àti àti fẹ́ parí a lọ bẹ̀rẹ̀ fún agbára olúwa wọ̀ mí lágbára <laughs> agbára tí ó gbé ayé mi dìde nínú oṣù yìí yes agbára tí ó gbé iṣẹ́ mi dìde agbára ẹ̀mí mọ́ ni o agbára tí ó gbé àwọn ọmọ mi dìde olúwa jẹ́ kí agbára náà wọnú wọn lọ ẹ̀mí mọ́ gbé mi wọ̀ ẹ̀mí mọ́ wọ̀ mí lágbára olúwa olúwa tún náà mi mọ́ dánú mi ẹ jẹ́ gbàdúrà lórúkọ jésù agbára ẹ̀mí mọ́ tí ó gbé wa dìde yes agbára ẹ̀mí mọ́ tí ó gbé ayé wa dìde èyí tí ó gbé àwọn ọmọ wa dìde olúwa jọ wọnú wọn lọ ẹ̀mí mọ́ bí wa wọ̀ yes ẹ̀mí mọ́ wọ̀ wá lágbára yes ẹ̀mí mọ́ wọ̀ wá lágbára ẹ̀mí mọ́ ẹja máa bẹ̀rẹ̀ fún agbára ẹ̀mí mọ́ wọnú mi lọ yes ẹ̀mí mọ́ gbẹ̀mí wọ̀ gbẹ̀mí wọ̀ gbẹ̀mí wọ̀ jẹ́yìísọ̀ gbẹ̀mí wọ̀ jẹ́yìísọ̀ gbẹ̀mí wọ̀ rómi ní agbára mo ń fi agbára ọ̀tún yes agbára ọ̀tún yóò wọnú mi lọ ẹ̀mí mọ́ wọnú ọkàn mi lọ ẹ̀mí mọ́ wọnú ọkàn ọmọ mi lọ ẹ̀mí mọ́ kúnú ìyàwó mi kúnú ọkọ mi kúnú àwọn ọmọ mi ẹ jẹ́ gbàdúrà olúwa wọn lágbára agbára ẹ̀mí máa jọ wọlé wa lọ agbára tó ṣẹ́gun ẹ̀ṣẹ̀ agbára tó ṣẹ́gun èṣù agbára tó ṣẹ́gun àwọn tá à ń pè ní ayé lórúkọ jésù olúwa bíwọ̀ wá ẹ̀mí mímọ́ yes ẹjẹ́ máa bèrè fún ẹ̀mí mímọ́ yes àyíkọ́dálí máa sí ní kapolia ẹ̀mí mímọ́ ó yá bíwọ̀ ẹ̀mí mímọ́ kó mí sí wa ẹ̀mí mímọ́ kó mí sí ẹnì kọ̀ọ̀kan wa agbára ọ̀tun kó wọnú wa lọ agbára ọ̀tun kó wọnú wa lọ àìkọ́dálíyé máa síníkà pọ́nìyà agbára ẹ̀mí mọ́ yes ògidì ẹ̀mí mọ́ láti ọ̀run wá olúwa jọ wọnú wa lọ olúwa dá òróró agbára lé wa lórí yes òróró agbára tí ń fọ́ gbogbo àjàgà òkùnkùn olúwa dá lé wa lórí jésù kristi olúwa wa ẹ jẹ́ tọ́ síwájú ẹ jẹ́ gbàdúrà yìí ẹ̀ẹ̀kan tó kù náà nìkan tó lọ sórí ọ̀fẹ́ olúwa jẹ́ kí gbogbo eré ayọ̀ mi ó tẹ̀ mí lọ́wọ́ ní oṣù yìí àwọn eré ayọ̀ tó yẹ mí tó yẹ ògo rẹ fún mi ní oṣù olúwa jó tẹ̀ mí lọ́wọ́ ẹ jẹ́ gbàdúrà lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù a gbàdúrà gbogbo eré ayọ̀ tó yẹ wá tó yẹ ògo rẹ fún wa nínú oṣù lórúkọ jésù olúwa fi lé wa lọ́wọ́ ẹnìkọ̀ọ̀kan wa já gba ìwé ayọ̀ ẹnìkọ̀ọ̀kan wa já gba lẹ́tà ayọ̀ kọ́kọ́rọ́ ire wa olúwa fi wa lọ́wọ́ ọ̀nà wa kó máa là ìyanu kó ṣẹlẹ̀ jésù olúwa wa orúkọ jésù orúkọ jésù olúwa gbọ́ ọpẹ́ wa bàbá jésù gba ẹ̀yìn wa adúpẹ́ fún ìdarí ẹ̀mí ìdarí ẹ̀mí ti àdúrà ti alẹ́ yìí bàbá jésù gbọ́ ọpẹ́ wa gbogbo àwọn àdúrà tá a ti gbà lẹ́sẹẹsẹ lórúkọ jésù olúwa jọ̀ọ́ gbà ẹnì kọ̀ọ̀kan wa pariwo wa lágbára olúwa mí sí wa mo gbàdúrà tó bá dé gbogbo àwọn tó ṣàìsàn àwọn tí ìdí àìsàn dè lórúkọ Jésù olúwa tú wọn lẹ̀ gbogbo ọfà ìsàn lára wa olúwa tì jáde yes gbogbo ẹ̀yin ọfà kánsà ẹ̀yin ọfà o ẹ̀yin ọfà ìfọ́rí ẹ̀yin ọfà kára ó máa roni lórúkọ Jésù ó yá ẹ jáde màlímà síndíkàpọ́nìà bàbá Jésù dáwọ́lé ẹnì kọ̀ọ̀kan wa olúwa wá wọ̀ wá lágbára ẹ̀mí mọ́ kó wa wọ̀ ẹ̀mí mọ́ kó wa ẹ̀mí mọ́ kó ẹ̀mí mọ́kọ́ ń bẹ́ sí wa ẹ̀mí mọ́kọ́ ń bẹ́ sí wa olúwa bá ìjì wí gbogbo ìjì nínú ayé ẹnìkọ̀ọ̀kan wa nínú ìdílé wa olúwa bá ìjì wí olúwa lé ìjì jáde lára wa lé ìjì jáde kóònù ilé wa ọ̀nà tó ti dí lórúkọ jésù kó máa là àwọn eré ayọ̀ tó yẹ wá tó yẹ ògo rẹ lórúkọ jésù olúwa fi lé wa lọ́wọ́ ní àdúrà yìí lẹ́yìn àdúrà yìí jẹ́ kí ire wa kó tẹ̀ wá lọ́wọ́ lẹ́yìn àdúrà yìí ẹnì wa olúwa já gbégbọ́ pẹ́ adúgbò tó ti gbọ́ tiwa wò jésù kristi olúwa wá.